bisimilah alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah atúndà ọpẹ́ fún Ọlọ́run ọba atọrọ ìkẹ́ àti gẹ̀ fún ànábì wa Muhammad lónìí lágbára Ọlọ́run ọba a máa bá ní sọ̀rọ̀ nípa al-akíkọ wa ahkamuha ọ̀rọ̀ nípa àkíkọ tá a mọ̀ sí ẹran súnà ọmọ èyí pa àwa tá a Islam àwọn ìdájọ́ tọrọ mọ́ àmẹnubà nítorí eléyìí ni pé ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ọ̀dọ́ làǹgbà nínú àwùjọ yìí àwọn tó ṣe pé ìmọ̀ wọn kò tí ì lọ títí lọ́wọ́ pé aka thanawi akadàádíyà kéwọ́ ọlọ́dún méje ọlọ́dún mẹ́wàá torí pé mi náà ti lè túmọ̀ lárúbáwá eléyìí ọ̀sọ́ ni di àáfàá o ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó jẹ́ ìdájọ́ tọrọ mọ súnà ọmọ ńlọpọlọpọ àwọn ọmọ yìí ìní àti fagilé wọn á bàdá wọn á kàfàrà wọn pẹ̀lú míì wọn ò ní bídíà ní í ṣe torí pé ànábì ò ṣe kò sì tọ̀nà láti ṣe kódà ẹlòmíì wọn ò fún ní sàtífíkẹ́tì pé kì í ṣe mùsùlùmí mọ́ kó ti di kèfèrí ìyẹn látàrí ọ̀rọ̀ nípa ẹran súnà ọmọ ní pípa. a tọ́ba wa rí bẹ́ẹ̀ ó yẹ ká ṣe àlàyé nípa báwo gangan ló ṣe yẹ kí àkíkọ̀ báwo ló ṣe yẹ kí kò rí kí ni tí a ń pè ní àkíkọ̀ èdè lárúbá ni ní tòótọ́ àwọn ìdájọ́ wo ńlọ́rọ̀ mọ́ àkíkọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun làwọn ọ̀rọ̀ tó ṣe pé a máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ bíyàn bá bímọ ṣe tútù ní kọ́ ẹran ńlọ́pa dandan ni àbí kò sí ní tó burú tó bá sí lọ́bẹ̀ kódà táwọn ti náà rà á àmàlà nǹkan kan tó ní àbá tó ń tẹ̀lé ojú wo làwọn àáfàá òní wọn fi wò ó eléyìí jẹ́ àwọn ọ̀rọ̀ ètí afẹ́ yànnàna rẹ̀ ní ìjókòó tòní lágbára ọlọ́run ọba ìkíní ká tó lọ síbi eléyìí ọlọ́run ọba Ta'ala nínú Suratu Shura ọlọ́run ọba ń jẹ́ ká mọ pàtàkì pé aláboyún ó bímọ ó sì bọ́kùnrin àbóbìnrin gbogbo eléyìí lọ́wọ́ ọlọ́run ńlọ́wà. nínú àyà suratu Shura ọlọ́run ní lillahi mulku samawati wal ardi yakhluqu ma yasha. ọlọ́run ní gbogbo tí ń jẹ́ múlẹ́kù ọlá ni ìkápá ni ọlá ìkápá gbogbo tí ń bẹ ní sánmà àtilẹ̀ lílá tọ́lọ́wọ́n bá ní í ṣe. àsowótó ní àsọlọ́nkà ni kọ́ wà lọ́dọ̀ rẹ lásìkò kan ni àṣì ọgbọ́n tó o níhun àsọlọ́nkà ìyá ọ lò ní àsọlọ́ngangan lọ́ba tó lọ́gbọ́n àtiwọ́ tó rò pọ̀ ọgbọ́n. lillahi mulku samawati wal ardi yakhluqu ma yasha ara tọ́ba wo lọ́wọ́n ba oní máa ń fi ẹ̀dá dá ẹ̀dá tọ́ba wo oníṣì máa ń dá. yahabu liman yasha'u inatha wọ̀yẹ́ àbùlímọ̀ yẹ̀ṣẹ́ òdòkọ́r tọ́ba wọlọ́wọ́n ba atẹlòmíì lẹ́bùn ọmọbìnrin ẹlòmíì ọkùnrin nìkan ìní ọmọ bí yóò tún fẹ́yàwó kejì yóò fẹ́ kẹta kódà yóò fẹ́ kẹrin ọlọ́wà ni alọ́kùnrin lọ́mọ bí nísẹ́ alóbìnrin ní tiẹ̀ nísẹ́ tọ́ba sì wò ó àwọn yóò zẹ̀ nínú ìnáfà bẹ́ẹ̀ lómi ṣe ń bí makùnrin bẹ́ẹ̀ ni yóò máa bí mabìnrin àrà tún lélẹ́yìn náà lọ́dọ̀ ọlọ́run tó bá tún wọlọ́run bá ta'ala wa yaj'alu man yasha'u aqima ayé lómi lágàn ọlọ́run ò mọ̀nyà wá lágàn o gbogbo àwọn tó ṣe pé wọn ò tí ì gbọ́ kó níjọ́ wọn ti fẹ́yàwó àbíjọ́ wọn ti wọlé kọ alágbára nílé ọlọ́run ọlọ́run bá ní dá wọn lóhùn ọmọ àlùbáríkà ọlọ́run bá ní pèsè rẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wọn ọ̀làlá ilaha illallah la pé bí ọba tiẹ̀ sínú kádàrá tí ọlọ́run bá sì ní àní kí wọ́n ó bímọ ọkùnrin kí wọ́n ó bímọ obìnrin kò sẹ́ni tí ó béèrè ọlọ́run bá léèrè wá wọlá bẹ́ẹ̀ wọ́n la pé wọn nìkan ló tó kọ yìí jẹ́ ọlọ́run bá ní dá wọn lóhùn bá ní pèsè ọmọ fún ẹnì kọ̀ọ̀kan wọn tọ́lọ́run wá pèsè ọmọ fún ẹ̀dá tán yálà ọkùnrin ló àbóbìnrin ààyè ọpẹ́ ó ti wá yọ ọ́ lẹ́nu. àjẹ́ pé níbẹ̀ ń ó ní àkíkọ̀ ó ní yóò ti wá gborí wọlé kí ni ti ń jẹ́ àkíkọ̀? àkíkọ̀ hiya dhabihatu allati tudbahu anil mawludi yawma sabi'ihi shukran lillahi subhanahu wa ta'ala ala ni'matil waladi dhakaran kana ẹran ètà máa ń pa látàrí pé ọlọ́run bá ó ṣe ọmọ fún wa ọmọ àdùnnú ọmọ àlùbáríkà ọjọ́ keje ńlá máa pa ọmọ yìí láti lè bá a fi dúpẹ́ fọlọ́run láti lè bá a fẹ́ mí ìmoore hàn sọlọ́run ọba tààlà lórí ìdẹ̀ra ìkẹ́ orí ọmọ ètò ọlọ́run ọba tí ó fún ni ọmọ tọ́lọ́run wá bùn ni yìí dhakaran au untha akọlọ́jẹ́ ni ababo yẹn ni pé bá a ṣe pẹran nítorí pọ́lọ́mọba ó fún wa lọ́kùnrin bẹ́ẹ̀ náà là á ṣe pa tọ́lọ́mọba fún wa ní obìnrin. kí wọ́n á lè rí lórí kápá ẹran súná yìí ẹ̀rí kápá ẹran súná á rí nínú àṣẹ ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam bákan náà nínú òṣè àwọn ẹ̀rí yìí á tún rí mbẹ́. nínú àṣẹ rẹ̀ ni pé ọ̀rọ̀ mùsùlùmí ó pa wọ́n láṣẹ ó ṣe wọ́n lójú ọ̀yìn láti pa ẹran iléyá. nínú àwọn àdìs tó dá lórí eléyìí òun lè tí ń gbà wá látọ̀dọ̀ sámúrọ́ kọ́lọ́mù bá kó bá ní yọ́nù sí i. òní kọ́lá rasulullah sallallahu alayhi wa sallam kullu gulamin rahinaktum bi'akikotihi tudbaḥu anihu يوم sabi'ihi ويحلق ويسمى كل yusamma. kullu gulam gbogbo ọmọ tá a bá rí kábí pátá ọkùnrin ni àbóbìnrin ni ẹran súnà rẹ̀ rọ̀hínà ni ó máa jẹ́ nǹkan àdógò òní yóò máa jẹ́ léyìí tó ṣe wípé tudbaḥu anihu á pa fún yawma sabi'ihi tó bá di ọjọ́ keje tá a bí ọmọ wayuhlaku wayusamma lọ́jọ́ keje ọ̀hún òun náà ni wọ́n fàárí ọmọ orúkọ tí ọmọ jẹ́ tó dára ọjọ́ keje yìí òun náà ni wọ́n sọ ọ́ nínú hadithi nù o nínú hadithi míì èyí tí wá látọ̀dọ̀ jíṣẹ́ ọlọ́run ọba sallallahu wa sallam látọ̀dọ̀ Ummu Kurzi al anil gulami shatani mukaafi atani wa anil jariyati sha rawahu abu dawud wa ahmed wal bayhaki ojúṣe lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam sọ pé anil gulami ṣáátáàni ẹni ló ń bá fún lọ́mọkùnrin tó fẹ́ pẹran súná ọmọ tí agbára bá wà tí gbàláyè bá ń bẹ láti ṣe bẹ́ẹ̀ ẹran méjì ni a fẹ́ kọ́ pa láti lè bàa fi dúpẹ́ fọlọ́run. ẹran méjì tí ó wà apá yìí mùkáfí atan ìkíní kejì àwọn ẹran tá a wí yìí wọ́n gbọ́dọ̀ ṣe déédéé ara wọn ní títóbi lówó tàbí kí wọ́n fẹ́ẹ́ súnmọ́ra wọn tán kán fẹ́ẹ́ ṣe déédéé ara wọn tán ní títóbi àti ní owó. wàá nílẹ̀ jàrí àtìṣà ṣùgbọ́n ní lọ́nba bùn lọ́mọbìnrin ẹran ẹyọ kan òní á ní kó wọn pa ní tiẹ̀. àdìfì Abu Dawud ńlọgbà wá àti imam ahmadu àtàfàwà bayhaki. àdìfì mi látọ̀dọ̀ Abu Huraira ojúṣe ọlọ́run ọba sallallahu alayhi wa sallam sọ pé màálì gùlámì àkíkọ fàáríkù àni òdámà gbogbo ọmọ tọ́lọ̀ gbogbo ọmọ tẹ́ bá bí pátá ọmọ àtún àti ẹran súnà rẹ̀ ò ní wọ́n jọ tò papọ̀ tó bá rí bẹ́ẹ̀ fàárí ikú àni òdàmà ẹ yá ta ẹ̀jẹ̀ lẹ̀ fún yẹn ni pé ẹ pa ẹran súnà ọmọ náà wà míì tù àni òlẹ àdá ìdọ̀tí ẹ̀gbin tí ń bẹ lórí rẹ̀ yẹn pé irun tó tẹ̀ ń wáyé ẹ yá wípé ẹ fa àtàwọn àhàdíìfì míì lè tànàbí tó fi ń pa á láṣẹ pé kápẹ́ran súnà ọmọ gbogbo àwọn àhàdífì tó wá pátá lórí kápẹ́ran súnà ọmọ ọjọ́ keje rẹ̀ ọjọ́ keje rẹ̀ ò ní wá ṣùgbọ́n tá a bá ṣe àkíyèsí lọ́dọ̀ wa nílẹ̀ Yorùbá níbí a rí pé ọjọ́ kẹjọ ńlá máa ń sábà ṣe súnà ọmọ ńlá máa ń pa ẹran súnà ọmọ sí báwo ló ṣe jẹ́ àwọn bàbá wa tí ń bẹ ńlẹ̀ Yorùbá àwọn àfa wa wọ̀láyìí wọ́n máa kéwú wọ́n máa kéwú púpọ̀ àwọn làbá pè ní abàtẹ́rọ̀gọ̀dì tí dọ́kọ̀ dúró dọlọ́sìnsìn ọdún wọn láti kí àwọn ìwọ̀nba ń tá a ké ọlọ́run tó ní aláǹfààní láti lọ sókè òkun láti lọ gba ìmọ̀ kọ́mọ̀ ẹni tó mèyí kò mèyí ńlọrọ̀ táwí jẹ́ ibi àwọn bàbá rí tíra dé òní à ń sọ̀rọ̀ mọ́ látàrí pé ìlànà tó gbajúmọ̀ jùlọ lọ́dọ̀ tí a ń bí ó ní ìlànà Imam Malik kọ́lọ̀nkóba nìkẹ́ bàbá àgbà náà àwọn àáfàá mẹ́rin òní à gbajúmọ̀ nínú àwọn onímọ̀ lágbàáyé tábà ń sọ nípa ìmọ̀ fùrúà ìmọ̀ fíkìú lára àwọn àáfàá àgbààgbà mẹ́rin ọ̀hún ńlá ti rí Abu Hanifata an-Nu'man kọ́lọ́nkọ́ba nìkẹ́ wọn. bákan náà imam shafi'i maliki àti imam ahmadu ọmọ hanbali ìmáàmù yìí tí àwọn a máa ń sábà lo tírà rẹ̀ jù lọ́dọ̀ wa bí òní imam malik kọ́lọ́nkọ́ba nìkẹ́ wọn. ọ̀dọ̀ wọn làlàyé ọjọ́ kẹjọ òsíjọ́ kẹjọ ibẹ̀ ló ti jẹyọ wá. sùmọ́jú gbogbo ẹ̀ lọ ni pé bó o la ṣe máa ń ka òǹkà ọjọ́ nínú sharia islam nínú sharia islam gbogbo ntá ń bá bọ̀ ká sọ pé òní lápèjúwe ọjọ́ jimá bá ní gbogbo ntá ń bá ń bá bọ̀ látẹ̀yìn magribi àná téèdì àsìkò yìí kí magribi ti jimá yìí kó tó di pé yọ wọlé kọjú tó rọ̀ kóòrùn tó wọ̀ nírọ̀lẹ́ gbogbo ntá ọmọ tá a bá bí ń bẹ̀ ọmọ ọjọ́ friday ọmọ ọjọ́ jimá òní yọ máa jẹ́ ṣùgbọ́n tí wọ́n bá ti lè pèrún tóòrùn bá ti lè wọ̀ tí magribi tó bá ti lè tó ọjọ́ òun èsèjọ́ jimá mọ́nù á ti wà ní ọjọ́ sátidé àjẹpẹ́ gbogbo ohun tí wọ́n bá lè wá bí látẹ̀yìn magribi ọjọ́ tá rò pé jimá ni so òru sátidé ńlá ti wà so ọjọ́ tábà wá ṣe súná ru ọmọ báwọn sátidé ni yóò jẹ́ torí pé a kà sátidé a kà sannde mande tuesday wednesday thursday friday so tábà wá ṣe súná ru ọmọ báwọn ọjọ́ jimá òní yọ bọ̀ sí àmọ́ àwọn pé à ah, ṣí èsì ìṣèjọkọjẹ báwọn kì í ṣe jọkẹjọ àti bọ́ sòrò òru ní kọ́kọ́ máa ṣáájú kó tó di wípé ọ̀sán yọ wá tẹ̀lé so ọmọ tábà wá bí láwọn àlàfo magribi ẹ̀yìn magribi ọjọ́ jimá tí èdè ìrọ̀lẹ́ sátidé ọjọ́ kejì kóòrùn ò tó wọ̀ ọmọ ọjọ́ sátidé ńlá kàkún tó kọ́lọ̀ ń kọjá kí àlàyé òun kò yé wa mo ṣe ṣe. yẹn ni wípé nu hadisi kò sí kàkà tó sọ nípa pé ọjọ́ kẹjọ tó bá rí bẹ́ẹ̀ súnà oníkẹ́jẹ́ kí ká tẹ̀lé kọ́lọ̀ ń kọ́mọ̀já ẹnì kọ̀ọ̀kan wa lẹ́yìn anábìwá Muhammad sallallahu alayhi wa sallam lọ́jọ́ ẹ̀san lọ́jọ́ ìdájọ́ kullu ummati yadkhulul janna illa man aba qalu faman ya'ba ya rasulallah òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam sọ pé gbogbo àlìhù máa tòun gbogbo ẹni tí bá ń jẹ́ mùsùlùmí pátá òní yóò wọ àlùjánnà o afẹ́ntọ́ bá takú afẹ́ntọ́ bá kọ̀ tó ní rárá òun ò ní wọ àlùjánnà ni irú ẹni bá nìkan ni ò ní wọ àlùjánnà. àwọn sàbẹ́ ní sọ́sìbà láàká yìí mu kéèyàn gbọ́ ń pa àlùjánná wàá wọ̀ kó ló wọ̀ wà àlùjánná bí faman ya'ba ya Rasulullah tálẹ́ǹtì ọkọ̀ kó wọ̀ wà àlùjánná eré òjíṣẹ́ ọlọ́run anábì wa ń dá wọn lóhùn pé man ata'ani dakhala àlùjánná ẹ̀ ń bá tẹ̀lé àṣẹ àtìlánìmí ànábì irú ẹni bẹ́ẹ̀ yóò wọ àlùjánná ṣùgbọ́n ẹ̀m tí ẹ̀ ń bá ẹ̀ ń tọ́ bá yapa rẹ̀ fakọ̀dé àbá irú ẹni báwọn ó ti kọ̀ ó lóun ọ̀wọ́ àlùjánnà nù kọ́lọ̀ ń kó ṣe wá lọ́mọyẹ́ ní anabi wa muhammad sallallahu alayhi wa sallam àwọn àdìsí mọ̀kan anabi fi pa wá láṣẹ ni àdìsí míì tún pọ̀ ju eléyìí lọ nínú àwọn àdìsí èyí ìṣe anabi wa muhammad gangan ẹni pò ọ̀pá ẹran súná tá a mọ̀ sí àkíkọ̀ nínú hadith èyí tí Ikrima tó gbà wá látọ̀dọ̀ abdullahi bin abbas kọ́lọ̀ nkọ́ba níyọnu sí i anna rasulallah sallallahu alayhi wa sallam akọ anil hasani wal husayn kabishan kabisha wọ́n ní òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam ó pẹran nítorí pé wọ́n bí hasan ìyẹn ọmọ ọmọ rẹ̀ tí í ṣe ọmọ fatima tí í ṣe ọmọ bíbí náà anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ló pẹran sunna hasan ọ̀sẹ̀ yìí náà anabi lọ pẹran súná rẹ̀ ìgbà tí ó pẹran súná kábíṣà ní kábíṣà agbo kọ̀ọ̀kan ńlọ́pa fẹ́ni kọ̀ọ̀kan nínú wọn. bàbá wa anáwáwí kọlọ̀nkọ́ba ní kẹwọn nígbà tí wọ́n ń kọ́mẹ́ǹtì lórí hadithin wọ́n ní isnaduhu sahih yẹn nípa wọn tí wọ́n gba hadithin wá mùṣemúṣe wọn ọgbà a lè fọ́ sọ̀yà pé ẹni tá a lè gbára lọ́rọ̀ rẹ̀ làwọn tí a gba hadithi tí a gbà wá. kódà bàbá wa Albani kọlọmbani kẹ bàbá bàbá ní isnaduhu sahihun ala sharti al-Bukhari wọn làwọn tí a gbà wá àwọn máa dá pọ̀ wọn lálàáfíà àwọn tá a lè gbọ́rọ̀ wọn ni kódà wọ́n wà níbàámu sí májẹ̀mú ètí Imam Bukhari tó gbé kalẹ̀ kó tó lè gba àdéfì wọlé kó tó lè pè ní hadith tí ó ní àlàáfíà. yàtọ̀ sílẹ̀yìn wọ́n tún gba hadith mi wá látọ̀dọ̀ Abdullahi ibn Abbas kọ́lọ̀ nkóba ní ìyọnu sí i ó ní òjíṣẹ́ láwọn ọba sallallahu alayhi wa sallam akọ anil hasani wal hussein kabishayin kabishayin ó ní ẹran méjì méjì agbo méjì méjì lójúṣe lọ́wọ́ bá pa fún ẹnì kọ̀ọ̀kan nínú Hasan àti Hussein gbàtí àbí Hasan ó pẹran méjì gbàtí àbí Hussein náà ó pẹran méjì. àdìtì yìí àáfàá wa Nàsáyí àwọn ní àgbà wa kódà bàbá wa Al-Albani wọ́n ní hadithi náà hadithi lálàáfíà ni. ẹjá tún wá padà sínú hadithi mu gbólóhùn rọ̀hínà tún etí òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa tí ó dákọ̀ nínú hadithi mu kí ni túmọ̀ rẹ̀ oríṣiríṣi ọ̀rọ̀ làwọn àfáà sọ nípa ìtumọ̀ rọ̀hínàtún. bàbá wa Al-Khattabi kọlọ̀ọ̀bà kí ó bá ní kẹ́ bàbá náà. bàbá ní ìtumọ̀ rọ̀hínà nínú hadithin wọn ní àṣàfáàní ìṣìpẹ̀. àṣetuma rẹ̀ ni pé yurid in lam yu'aqqa anhu fama tatiflam lam yastati' an yashfa'a an walidi wọ́n nítumọ̀ rẹ̀ ni pé ọmọ tí bàbá tí bàbá rẹ̀ ọ̀bá pa ẹran súnà rẹ̀ tọ́mọ ń fi wá jáde láyé ní kékeré òní láǹfààní láti ṣìpẹ̀ fún bàbá tó bí lọ́mọ ìyẹn tó bá dijọ́ gbèǹde àlùkìyàmà ọ̀rọ̀ ti àfàwà al wọn nínú. ìtumọ̀ míì àwọn kan sọ pé ìtumọ̀ rọ̀hínà ni pé àkíkọ̀ ẹran súnú ọmọ wọ́n ní tó tú láàsì ni tọ́jẹ́ dandan ni láti pa wọ́n ní túmọ̀ rọ̀ yìí nẹ́nu. látàrí wípé anábì fi ọmọ tá a bí tá a ti pẹran súnà rẹ̀ ewé nǹkan tá a fi dógò ẹnìkan lọ yáwó lọ́wọ́ ẹnìkan wá nítọ̀ owó tí mo wá ti yá yìí o ń dà padà ó lè bá a dán lójú gba ansẹ̀tì mi gbà sọ́wọ́ yẹn ni pé tí ọba ti sanwó ánsẹ̀tì rẹ̀ kò ní lè rí gbà bẹ́ẹ̀ náà lẹ́ran súná ọmọ ńlò náà ńlọ́jẹ́ yẹn ni pé túláàsì ni bí nǹkan àdógò bẹ́ẹ̀ ni òun náà ṣe jẹ́ yẹn ni pé ọmọ tọ́lọ́mọba tí yóò bùn wá ọmọ oore ni tó ká dúpẹ́ oore fún fún ọlọ́run lórí rẹ̀ òun lọ jẹ́ àjẹ́ pé bí ọba tí ìwà dúpẹ́ pẹ̀lú kọ́pa ẹran súná ọmọ bí nǹkan àdógò ìlẹ́ran súná rẹ̀ ńlọ ṣe jẹ́ ẹni pé a ń láti dúpẹ́ kí ni táyì dúpẹ́ òun náà ní ká pa ìran súná rẹ̀ àwọn kan wí báwọn. àwọn kan sọ pé ìtumọ̀ rẹ̀ ni pé anel gulam marhonun bi adha sha'rihi wọ́n ní irun orí rẹ̀ a gbọ́dọ̀ fa bí nǹkan àdógò òun nínú orí rẹ̀ ńlọ ṣe jẹ́ àṣé ìdí pàtàkì ní tànàbí fi sọ pé fa àmì ọ̀tún anihul adha ẹ̀gbin tí ń bẹ lórí rẹ̀ ẹ̀yà àfa kúrò ń bẹ e ẹ̀họ́ dànù. àwọn kan ní bẹ́ẹ̀ kọ́ wọ́n ní tuma rẹ̀ ni pé marahonu bìlà àkíkọ̀ àṣẹ tuma rẹ̀ ni pé la yusamma wala yuhlaku sha'ruhu illa ba'da dhabiha àṣẹ tuma rẹ̀ ni pé àti ìgbọ́dọ̀ sọ lóko o sì gbọ́dọ̀ fa lórí títí tí wọ́n fi pa ẹran súná rẹ̀ ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ yìí kálukú kàn ń gbìyànjú ni bàbá Ibn Qayyim kọ́lọ́nkọ́ba ní kẹwọn àwọn ọ̀yọ́nú sí àwọn àwáwí oríṣiríṣi èyí táwọn afáà tí wọ́n wí ju gbẹ̀ lọ ni pé bọ́rọ̀ ṣì jẹ́ nípa ìtumọ̀ rọ̀hínà ò ní àṣegbọ́n ṣùgbọ́n ntí àwọn àfáà mi tí a sọpọ́ tẹ̀wọ̀n jù ní wípé kí ọmọ yìí bá a bọ́ lọ́wọ́ ìdè àṣẹ ìtọ́ni ẹni ẹ̀kọ́ wọn ni ó dára púpọ̀ kápá ẹran súnà ọmọ náà so èyí ó wù kí ọ jẹ́ kálukú sàn gbìyànjú ni ẹni pé kápá ẹran súnà ọmọ lẹ́yìn tá a ti gbọ́ eléyìí tán ó yẹ ká máa ti torí ìdí pàtàkì tá a fi pẹ̀ràn súnà ọmọ ìkíní bẹ̀ ni pé aṣúkèrò lillahi subhanahu wa ta'ala a máa pẹ̀ràn súnà ọmọ láti lè bá a fi dúpẹ́ oore fọlọ́n ọba subhanahu wa ta'ala torí pé kì ṣe gbogbo ẹni tí ń rẹrù òun náà ni máa rí sọ ọ́ kalẹ̀ kì í ṣe gbogbo ẹni tó lóyún sínú òun náà ni máa ń bí wọ́ọ́rọ́wọ́ kì í ṣe gbogbo ẹni tó rí bí iná ni ó bí pẹ̀lú ìrọ̀rùn ẹlòmíì àtomi àtagbè àtìyá àtọmọ ọlọ́run ó sì mọ̀ sọ́dọ̀ wọ́tọ́lọ́mbá wa kádàrá ká gbóhùn ìyá àtọmọ ó yẹ kó o dúpẹ́ fọlọ́wọ́n ọba wọ́n ní ìdí pàtàkì tá a fi ń gbẹ̀ràn sínú ọmọ nù. yàtọ̀ sẹ́lẹ̀yìn ni pé ẹlòmíì bí o ṣùgbọ́n kò dàbí wọ́n sẹ̀ yọ ọ̀bẹ tí wọ́n sẹ̀ kán ni ìní àfi gbọ́ ọmọ jáde kúrò nínú ìyá rẹ̀ wọ́n tó lòun wá ní kí tiọ́ já sí rọrùn àbọ̀ náà náà ló tiẹ̀ gbà ẹ sáré ìyá ẹ tún rọ́mọ wọn lọ yẹ kéèyàn dúpẹ́ fọlọ́wọ́n ọba wọ́n ní ìdí pàtàkì nìyí tá a fi ń pa ẹran sunu ọmọ ẹni pé a fi ń dàwọ́ dùnú a fi ń dúpẹ́ fọlọ́wọ́n ọba lórí wípé ó fúnni lọ́mọ ọ̀yá ni lágàn ẹni pé ẹran sunu ọmọ a máa pa á láti lè bá a fi dúpẹ́ fọlọ́wọ́n ọba. a dúpẹ́ yìí ẹ̀ ń bá wa lọ kí ọlọ́mọ gbólóhùn tí ń bọ̀ yìí tí ń gbà látọ̀dọ̀ bàbá wa látọ̀dọ̀ àwọn àfáà oní hadith wọ́n ní òjíṣẹ́ náà ọba sallallahu alayhi wa sallam àmọ́ ọkọ wa ní ẹ̀kọ́ kan láti lè bàa fi kí ẹni tíyàwó rẹ̀ bá rúre tó sọ̀ọ́re tó bí láyọ̀ bó la ṣe kí bá ṣe kí ni pé barakallahu fil mawhubi laka wa shakarta li wahiba wa balago ashuddahu wa ruzikta birruhu wàṣàkàrìtà lè wáhíbà wàbálàgọ̀ àṣọdàhó wàrùzíkà bírọ́hù. ìtumọ̀ rẹ̀ ni pé kọ́lọ́mọba kò fi àlùbáríkà sára ọmọ èyí tọ́lọ́mọba tó fi ta ọ́ lọ́rẹ̀ kọ́lọ́mọ kò fa àlùbáríkà sí o. wàṣàkàrìtà lè wáhíbà àkọ́lọ́ ń ṣe ọ́ lẹ́rú tí ó mọ̀ pẹ́ dá fọlọ́n wàbálàgà àṣọdàhó kọ́lọ́mọ wa mọ̀ pọ̀ ọmọ náà ní kékeré o kó jẹ́ ó dàgbà o kó jẹ́ ó wúlò fún ọ kó jẹ́ kó òjèrè rẹ o kó ní òjèrè rẹ o wàrúzík tàbí rọ o kọ́lọ̀ wá sọmọ náà lọ́mọ rí fún ọ dáadáa rẹ ire rẹ ọlọ́njẹ́ ọjà nfààní rẹ eléyìí jẹ́ ẹ̀kọ́ ìtànàbí ti ọkọ wa yẹn pé a máa ọmọ èkíní láti lè máa fi dúpẹ́ fọlọ́wọ́n bá tààlà lórí oore ọmọ ìtọ́lọ́wọ́n bá tí ó bọ̀ ìdí pàtàkì náà nínú àwọn àdí tá a fi ń pẹran súná ọmọ ìdí ẹlẹ́ẹ̀kejì tá a fi ń pẹran súná ọmọ ni pé al-i'lan bi anna hadha ash-shakhs qad ruzziqa mawludan wa samaa láti lè bá a fi kéde fáwọn èèyàn ní pétọ́ lágbájá lámàrin ọlọ́mọ fún ọmọ kódà ó ń sọ ló báyìí o yẹn ni wípé káwọn èèyàn kan lè bá a mọ̀ pétọ́ ọlọ́run dá lámàrin ọ̀dà lóhùn ọlọ́run gbàdúrà rẹ o òun náà ti rọmọ bí o ọlọ́run ọ̀yà lága o káwọn yóò lè bá a láǹfààní láti wá kíkú oríire wọn lára àwọn àdí tá a fi ń pẹran súnà ọmọ nù. àdínà àwọn afáà ti sọ pé ẹran pípa tá a máa ń pa fún súnà ọmọ láti pàṣẹ pípa òun ọ̀nà kan pàtàkì ló náà tún jẹ́ láti ṣe ìkúnlọ́wọ́ fáwọn aláìní ẹlòmíì láti inú ya to ti lọ kò tí ì jẹran kankan ìjọ dídíndín sùkúsùkú òkú èkó lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọ̀pọ̀lọpọ̀ gbà ìkúùkù ní à ń dì tí wọ́n fi ń jẹun kò sí nǹkan kan ń bẹ̀. mọ́tò bá wà pẹ̀ràn súná ọmọ tó fúnra àwọn eléyìn ò lẹ́ran àwọn a ọlọ́run mà o níjò máa ti jẹran yóò tún ọmọ náà yẹni pé níbi mi máa pa ẹran súnà ọmọ takáfùlù ìtìmáì ọ̀nbẹ̀ǹbẹ̀ á lè láǹfààní láti ṣe àánú àwọn aláìní àbáwọn tí wọn ò ní tó nǹkan àbẹ̀ni tí ò ní rárá. níbi pípẹ́ran súnà ọmọ bákan náà fikakul mọ̀lód ọ̀nbẹ̀ǹbẹ̀ wọ̀ fìdíyàtúhù bíi bí ìgbà tá a tú ọmọ sílẹ̀ tàbí tá a fẹ́ràn ṣe díndín fún ẹ̀mí ọmọ ẹgẹ́ bọ́lá wọn bá ṣe fi àgbò bó ṣe fi jìrọ ẹ̀mí anabi Ismail aleyhi salatu wa salam ṣé bóun ni bàbá rẹ̀ fẹ́ pa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́run wá fi àgbò èdè wọn ní bẹ́ẹ̀ gẹ́lẹ́ ìní ẹran súnú ọmọ ló ṣe jẹ́ fún àwọn ọmọ ètí à ń pa yẹn ni pé níta ti ń ṣe àgbéyẹ̀wò ó ní ọ̀rọ̀ nípa súnà ọmọ báwo ni ó ṣe jẹ́ kí là ń pè ní àkíkọ̀ bákan náà ǹjẹ́ ó tọ́ súnà sọ́ba ìlànà mu kápẹ́ran súnà ọmọ bí ọjọ́ wo ìlà máa pa ọjọ́ keje òní mo ti ṣe àlàyé nípa bó o ní a ṣe ka òǹkà ọjọ́ keje yìí bákan náà ìdí pàtàkì wo la fi ń pẹran súnà ọmọ àti gbọ́ wàyí o a wà lọ síbi ọ̀rọ̀ tó ṣe pé ó fẹ́ mú ìròjú díẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ àwọn àfa àkíkọ̀ àkíkọ̀ ńlá ń gbọ́nu hadithi látàárọ̀ ǹjẹ́ wà náà lè pè ní àkíkọ̀ bí àbí dẹ̀bíhà ńlọ́yẹ ká pè tàbí na ìkíní kejì kẹta èdè lárúbáwá òní gbogbo ẹ̀ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà àìgbọ́ra ẹni ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn àgbà àwọn kan a gbọ́dọ̀ pè ní àkìíkọ torí pé ó kọrun ànábì gan ó kórìíra rẹ̀ ní ìbámu sí hadithu amor ọmọ shuaib èyí tó gbà wá látọ̀dọ̀ bàbá rẹ̀ bàbá rẹ̀ náà gbà látọ̀dọ̀ bàbá rẹ̀ yẹn pé látọ̀dọ̀ bàbá bàbá amor ibn shuaib ó ní abiyọ̀ jíṣẹ́ lọ́wọ́ bá léèrè ànílà àkìíkọ nípa àkìíkọ ànábì wàá dáhùn lóhùn pé la uhibbul uquq ìǹfẹ́ kéèyàn ṣe yá kọsẹ̀ bàbá n ò nífẹ̀ẹ́ sí ẹ̀ràn kó wàkànnáwó kárí àlè isma bí gbà pé ó kórìíra orúkọ yìí fakọ́ọ̀lù ya Rasulullah àwọn sàbí wa ní à irú òjíṣẹ́ Ọlọ́run innama nas'aluka ní àhàdínà yuladu lahu afẹ́ ṣèwádìí lọ́wọ́ rẹ ni nípa ìtọ́lọ̀ ń bá jogún ọmọ fún nínú wa ànábì wa sọ fún wa pé man ahabba minkum an yansuka an waladihi falyaf'al ẹni lọ́nba fún lọ́mọ tó sì fẹ́ẹ́ fẹ̀mí ìmoore hàn tó fẹ́ẹ́ pa ẹran láti fi dúpẹ́ fọlọ́wọ́n ọba irú ẹni bẹ́ẹ̀ fàlíyà fọ́nrán kọ́ yà ṣe bẹ́ẹ̀ o tí ó bá wá ṣe bẹ́ẹ̀ ọlálàyé anilgulani shahatan táìpé ọmọkùnrin lọ́lọ́mùbá fún anilgulani shahatan ẹran méjì ní kọ́pa tó bá ṣe wípé obìnrin bá ní ẹran kan oníkọ́pa ìmáàmù amadu abu dawud nasaayi àwọn méjì náà gba àdéfì òní wọn gbà wá ó dàbí ni pé tó bá dijọ́ mẹ́jọ ńlá máa tẹ̀síwájú lórí abala yìí kọ́lọ́nkọ́síwájú ìgbà náà títí àkókò náà subhanaka allahumma rabbani wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu